gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi nítorí wọ́n ló lu àwọn ọ̀tá mi ní egungun ẹ̀rẹ̀kẹ́ wọ́n sì kan eyín àwọn ènìyàn búburú tí olúwa ní ìgbàlà ìbùkún rẹ̀ sì ń bẹ lára àwọn tí ó gbẹ́kẹ̀lé láì àti láíláí àmín nígbà tí israẹli jáde kúrò ní jìbìtì ara lé jacobu kúrò nínú àjèjì èdè ènìyàn juda ní ibi mímọ́ rẹ̀ israẹli ní ìjọba rẹ̀ òkun rí ó sá jọdani padà sẹ́yìn àwọn òkè ńlá fò gbé àgbò àti àwọn òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn kí ló ṣe ìwọ òkun tí o fi sá ìwọ jọdani tí o fi padà sẹ́yìn ẹ̀yin òkè ńlá tẹ́ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Jákọ́bù ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi ẹ̀gbí orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta ni ọba ògo yìí olúwa tó le tó ní agbára olúwa tó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àníkájùmọ̀ gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo tó ń ṣe jésù kristi kó wọlé wá nítorí pé a ti kọ́ wípé ó ti gbéga gidigidi ó sì fún ní orúkọ kan tó borí gbogbo orúkọ pé ní orúkọ jésù kristi ní kí gbogbo eékún máa wólẹ̀ àti àwọn tí ń bẹ ní ọ̀run pẹ̀lú àwọn tí ń bẹ ní ayé àti àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ mo gbàdúrà fún ènìyàn kan tó lè àmì ńlá ṣe láwùrọ̀ yìí lórúkọ jésù ogun ayé ò ní borí wa o eléyìí tí mo fi wọlé láàárọ̀ yìí tó ń ṣe àwọn sáàmù tó ní ìtumọ̀ méjì pẹ̀lú orúkọ jésù olúwa tó ní agbára gidigidi àwọn náà làwa náà fi ń ṣiṣẹ́ lónìí a ò gbójúléwé a ò gbójúlóògùn ẹ wo àwọn kì í ṣe ògbójúlóògùn sọmọ àjẹǹkó ògbójúlé jésù ṣohun tó bá wù wá nínú olúwa ni ẹ fọkàn balẹ̀ nítorí pé àkórí tí a jọ yànnàná bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá òun náà la máa tún yànnàná lónìí ṣùgbọ́n o mo fẹ́ lọ ìlú kan láàárọ̀ yìí lórí ètò Ògo Ìgbàlà ẹ̀yin ọmọ Èkìtì dà ẹ̀yin rèé ọmọ Èkìtì dà ẹ̀yin rèé but àwọn ará Èkìtì máa ń sọ kinní kan wọ́n á ní ọ̀dọ̀ àwọn ni Jésù wà wọ́n á ní ìyìn Èkìtì Èkìtì ló wà wọ́n á tún sọ Èkìtì míì wọ́n tún ní èkìtì ló wà kí ló dé torí ẹ̀ lèmi náà ṣe fẹ́ lọ sílùú èkìtì lówùúrọ̀ yìí orin tá a máa kọ́kọ́ jó sí lówùúrọ̀ yìí orin àkọ́kọ́ orin ìyìn ni orin èkìtì pọ́ńbélé kan wá wà láti tún ìdílé èmi àti yín ṣe lórí àkórí eléyìí tá à bá a bọ̀ mímú ìran ayé ẹni ṣe ìran ìgbéyàwó ẹlòmíì ti bàjẹ́ pátápátá ó kọ ìran yìí sílẹ̀ kò wá sí ìmúṣẹ orin èkìtì ẹlẹ́ẹ̀kejì wa ń béèrè lọ́wọ́ wa wípé bàbá ṣúlé rẹ̀ ṣe irí iye ṣúlé rẹ̀ ṣe ìwò bàbá ṣúlé rẹ̀ ṣe irí iye ṣúlé rẹ̀ ṣe ìwò bí tẹ̀wá bẹ́ẹ̀ tó kù torí mi ò ṣọmọ èkìtì ṣùgbọ́n orin náà dùn gbọ̀ngbọ̀n kan sí i ó yá láti ilé agbára ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin lady evangelist Ronke Kuti tí wọ́n pè ní mo mà délé jésù o mo mà dé ní àrígbéyọ̀ o ìmọ̀ bá mi ayọ̀ orí mi mà sọ́ọ́rẹ́ o lẹ́yìn yẹn nìkan wàá bá mi play orin lady evangelist dorcas àfọláyàn tí wọ́n pe àkọlé tiwọn ní súlé rẹ̀ ṣeré ẹ̀yìn èkìtì mo jíṣẹ́ ẹ̀yìn láàárọ̀ yìí o ẹ̀yà láti ilé agbára ẹ̀ bá mi rólu ẹ̀.